Fresh as the best with Oakrest. Fresh 107.9 FM. Abel, Abel, Abel. Akọni láàrin àwọn ìkànnì Fresh FM Abel Kuta, 107.9. Fresh FM 107.9 Abel Kuta. ojú ẹja le kokoko kò le tó òkúta òkúta le kò le tó irin bí irin ṣe wá le tó bí omi bá ní sùúrù á sọ irin di òtúbáńtẹ́ ipòkípò tí ẹ̀dá bá wà bó tilẹ̀ kò le tó pẹ̀lú sùúrù ìṣòro á padà wá di ọ̀rọ̀ tán ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníkànga o. agídí kò lólé ayé gíragíra kan ò lògbà onísùúrù níjogún ayé ìwà pẹ̀lẹ́kùtù lálẹ́ fi lògbà torí pé ẹni kánjú jayé irú wọn ni kì í pẹ́ láyé ẹni fi wàdùwàdù lògbà irú wọn kì í rí gbà á lò pẹ́ bí olówó láyé kó fẹ̀sùn ṣe bí òṣì bá sì ń bá ní lògbà márùrà rẹ pin rántí pé òjò tó rọ̀ sírèké ló rọ̀ séwúrò bí ewúro ti wá kúrò tó adùn ní padà gbẹ̀yìn rẹ̀ ọlọ́run eléyìí tí ò gbàgbé ewúro kò gbàgbé kó wá ìròyìn etí ọba lé etí ọba lókòrè eláti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbà èdè ẹ̀ka àbọ̀ sórí ìròyìn. àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan ló tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ tí òun. farabalẹ̀ farabalẹ̀ kíkiní ilé lọ gerege now wàá máa preach charity lórí rédíò wáífà ìkẹrẹ òun ló fi pásíwọ́ọ̀dù tì ló ṣe gbágbágbá yìí ó dẹ̀ mọ̀ pé underground láwà nẹ́tíwọ́ọ̀kì bíi orí lìdá ọpẹ́ eh, eh, hussein. dọ́nà ibo lèmi ṣe nẹ́tíwọ́ọ̀kì tèmi lò. <laughs> ibi eh, bí a nẹ́tíwọ́ọ̀kì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibi fi sí. ibo lèmi ti rí nẹ́tíwọ́ọ̀kì tèmi lò. ọwọ́ àjọ̀nù lọ fún wọn tiẹ̀. wọn náà béèrè lọ́wọ́ àjọ̀nù. <laughs> ó yàtọ̀ sí wa òun preach charity òun fi password gbàgbàgbà òun ti wifi ṣé yẹn dáa. ibo mo ti preach charity kí wọ́n jẹ́ charity àbí. O ṣàlù fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ báyìí. èmi mo ti sọ. ṣe é dúró ìròyìn ti gbé ó ti lè jọba báyìí nbó náà fọba lọ ìgbà kan wọn ní ní ìsìn ọ̀nì fagbárí ẹ̀ fọkọ̀ mu. nbó mo ti sọ yẹn. ẹ jẹ́ ká wo àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní onísọkúsọ lélẹ́yìn. lára àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò níbẹ̀ láti rí ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Punch Nigerian Tribune ìwé ìròyìn Guardian ìwé ìròyìn Daily Post àti ìwé ìròyìn Nation. èmi níwèé ìròyìn The Punch ojú òpó ìròyìn Platform Times ojú òpó ìròyìn Tropic Reporter ìwé ìròyìn Daily Independent àti ìwé ìròyìn Premium Times. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ wo àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan tó wà nínú àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn àkọlé èyí tó wà nínú ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní ni ọ̀hánẹsẹ̀ ń bínú wípé ìrẹ́nijẹ́ rèé látàrí bí tinubu ṣe sọ pé òun ní èròǹgbà láti díje fún ipò ààrẹ ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch lèmi náà ṣì wà àkọlé yẹn rèé ń bẹ̀ tó ń sọ wípé Kwankwaso ó fojú tẹ́ńbẹ́lú pínpín oyè sẹ́lẹ̀kùn òjẹ̀kùn wọn ní bàbá ti bẹ̀rẹ̀ ìfikùnlukùn láti lè díje dupò ààrẹ lọ́dún 2023 nínú ìwé ìròyìn the punch ni mo ti rí. mo nífẹ̀ẹ́ sí ipò tí Buhari wà tinubu ló sọ bẹẹ ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch níbẹ̀ lèmi ṣì wà níbi tí mo ti rí àkórí yìí tó ń sọ wípé ṣé ti dùnú ti dùnú báyìí ńlá fi ń jó gángan ewé ńlá kì í rú wẹ́wẹ́ ìrántárẹ́ kan kì í di tiẹ̀ láàbọ̀ buhari yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ ogun láti bá wọn ṣe ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe àwòdámẹ́nu bó bá di ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí gangan nínú ìwé ìròyìn the punch. gómìnà Abíọ́dún gbé àbádòfin tó wà fún ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn lọ sí ilé lọ ká Àwùjalẹ̀ mọ́ níbẹ̀ ló sì ti buwọ́ lù ú tó fi di òfin ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn traffic reporter eléyìí tó jáde láàárọ̀ níbẹ̀ ni mo ti rí àkórí yìí tó sọ wípé bá dúkìá ìjọba jẹ́ kó o fẹ̀wọ̀n jóra Abíọ́dún ló lu agogo ìkìlọ̀ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn traffic reporter. ẹ wo tẹlifóònù nọmba bàbá mi ọdún kẹwàá rèé ó sì ń bẹ lọ́wọ́ mi síbẹ̀ Daniel ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn traffic reporter eléyìí tó jáde láàárọ̀ níbẹ̀ ni mo tún ti rí àkórí yìí tó sọ wípé ṣé kùkù tí ojú ọ̀nà eléyìí tó fún agbè ẹ mú bá ò bá tètè wá nǹkan ṣe sí tá ò bẹ́ kúrò bó pẹ́ títì yóò máa gbẹ̀ràn yóò máa gbépo lọ́wọ́ ẹni ìròyìn kan rèé ń bẹ̀ lábẹ́ àkórí tó sọ wípé àgbáríjọpọ̀ àwọn olùtọ́jú aláìsàn ní ìpínlẹ̀ Ògùn wọ́n ń pè fún ìdájọ́ òdodo látàrí tí jẹ́ lẹ́gbẹ́ wọn tí wọ́n sọ pé oníṣègùn ìbò dókítà kan ó ṣe níṣekúṣe ó gbá létí ó tún ti lu ògiri nínú ìwé ìròyìn tropic reporter ni mo ti rí i. <laughs> nílẹ̀ nàìjíríà àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ fásitì tí kò ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan lọ ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ mílíọ̀nù méjì ààbọ̀ àjọ tó sí ọ̀rọ̀ fásitì ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn traffic reporter níbẹ̀ ni mo ṣì wà tó ń sọ wípé Múyìí Ṣèyí kì í tán lọ́wọ́ alákẹ́dùn àkọlé yẹ̀rẹ̀ o tó sọ wípé ìjọba ìpínlẹ̀ Kaduna ti pàṣẹ fún àwọn ilé ẹ̀kọ́ ti ìjọba wípé ní báyìí ọjọ́ mẹ́rin péré láàrin ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ máa fi ṣe ètò ẹ̀kọ́ ìgbésẹ̀ tí wá ń lọ láti jọ kínní ọ̀hún síra wọn kó lè mú yẹ̀sì nínú ìwé ìròyìn traffic reporter. Hmm. ẹnìkan rèé tó jẹ tó kó ẹyin jẹ tó tún pa adìyẹ jẹ ọkùnrin kan òun ló gún ọkọ àlè pa ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun ni mo ti rí eléyìí tó ń sọ wípé ṣé ọ̀nà sùúrù kò ṣeé yàn ní pọ̀sí béèyàn gbàbẹ̀ lórí dandan kó gbàbẹ̀ bọ̀ àgbáríjọpọ̀ àwọn olùtọ́jú aláìsàn ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ni wọ́n ti ti dá wọn bàkọ̀ lórí ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n kọ́kọ́ ságbami ẹ̀ látàrí kíni kúlẹ̀kúlẹ̀ ń etí ọba lókòrè láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹja lọ sójú ọjà ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmáradán tá a sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kàn fáàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu àyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three four two zero nine one zero six country kitchen ó Thank you. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tí a ó fi ṣíde ètò tòní ló lọ ní ìbámu pẹ̀lú òun àwọn àgbà wípé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde gómìnà dàpọ̀ abiodun ló ti buwọ́ lu àbádòfin tó wà fún ọ̀rọ̀ orí jíjẹ ní ìpínlẹ̀ ogun tó sì sọ di òfin àbádòfin náà òun ni gómìnà dàpọ̀ abiodun buwọ́lù èyí tó sì ní ṣe nípa wípé bíbọ̀wọ̀ fún ẹ̀sìn èyí tí ọba aláyé bá ń ṣe láti fi yàn án sípò àti láti fi fi eérú fún eérú bí irú ọba bẹ́ẹ̀ bí ó bá wọ àjà òfin náà òun ni ó ti ń fa awuyewuye ṣáájú àkókò yìí tó sì jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe wọn ò fi ara mọ́ òfin náà torí pé wọ́n bójú wò ó pé ìgbésẹ̀ láti pa ìṣẹ̀ṣẹ̀ rẹ ni bí ẹ ò bá ṣe gbàgbé ẹ̀yin olùgbọ́ wa ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún 2021 ni àwọn oníṣẹ̀ṣe tí wọ́n wà nínú aṣọ funfun kẹnẹwẹ́ ni wọ́n bá wọn lálejò nílé ìgbìmọ̀ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ògùn láti lè fi ẹ̀hónú wọn hàn fún àwọn aṣòfin náà wípé àwọn ò faramọ́ òfin àbádòfin tó wà níwájú wọn èyí tí wọ́n fẹ́ fi ṣe àtúnṣe sí ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn bí ẹ ò bá sì gbàgbé àbádòfin náà ló jẹ́ èròǹgbà Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú tó tún jẹ́ olórí ọba fún akilẹ̀ Ìjẹ̀bú Síkírù Láì Adétànà ní oṣù kẹfà ọdún two thousand and twenty ọdún 2020 ìwé ìròyìn Premium Times ló kọ̀ròyìn yẹn nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ láti bá àkọlé ìròyìn kan pàdé wípé gómìnà Dàpọ̀ Abíọ́dún ló ti gbé àbádòfin tó wà fún ọ̀rọ̀ ìjíjẹ lọ ká Àwùjalẹ̀ mọ́lé níbẹ̀ ló sì ti buwọ́ lù ú tó ti sọ di òfin gẹ́gẹ́ bí a ṣe kà á síwájú gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọbadàpọ̀ Abíọ́dún ló palẹ̀mọ́ àbádòfin tó wà fún ọ̀rọ̀ oyè jíjẹ tó fi há abíyá tó sì forí lé ilé ààfin àwùjalẹ̀ tí akilẹ̀ ìjẹ̀bú ọba síkírù adétọ̀nà tó sì jẹ́ pé ibẹ̀ ni gómìnà ti buwọ́lu àbádòfin náà tó fi sọ di òfin ìwé ìròyìn pen pushing tó sọ tó jábọ̀ ìròyìn yìí jẹ́ kó di mímọ̀ wípé àbádòfin tó di òfin náà òun ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí yíyan ọmọ oyè sípò bí wọn yóò ṣe fi jẹ oyè àti tí ó bá wàjà bí wọn yóò ṣe sin ìwé ìròyìn pen pushing ní kẹ́ ẹ̀ náwó mú fún kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí bá dúkìá ìjọba jẹ́ kó fẹ̀wọ̀n jóra gómìnà Abíọ́dún ló dúnkokò bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn traffic reporter gẹ́gẹ́ bá ṣe rí kà wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ òun ló ti lu agogo ìkìlọ̀ ṣọwọ́ sí àwọ̀ èèyàn àwọn ọmọ burúkú àfìdálétì eléyìí tó jẹ́ pé bíba dúkìá ìjọba jẹ́ àtòhun ohun èlò ó ní àwọn mú gẹ́gẹ́ bí iṣẹ́ òrírọ̀ wọn ó wá kéde wípé ní báyìí o ẹni tí iṣẹ́ ìwádìí tó gúnmọ́ àti àyẹ̀wò tó bá fi wọ́n wípé òun ló ba dúkìá gbogbo ìlú ló bàjẹ́ wọ́n ní kò ní lọ láì jìyà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gómìnà tún pàṣẹ wípé àbádòfin kan eléyìí tí yóò máa rí sí ìjìyà tó gbóná yakin tó gbóná jọjọ lábẹ́ òfin fún ẹnikẹ́ni tó bá ba dúkìá jẹ gómìnà ni àbádòfin kan náà ó tún ti wà ńlẹ̀ fún báyìí o láti fi ìyà eléyìí tó lówúra jẹ ni tó bá ba dúkìá ìjọba jẹ nígbà tó sì jẹ́ pé láìpẹ́ láì jìnà òyò ń taari àbádòfin náà lọ sí lẹ́gbọ̀n aṣòfin ìpínlẹ̀ Ògùn fún ìbuwọ́lù Abíọ́dún lólúwagogo ìkìlọ̀ náà nígbà tó ń sọ̀rọ̀ níbi àkànṣe ìsìn ilé ìjọsìn tí wọ́n fi ń sàmì ayẹyẹ ayẹyẹ àyájọ́ ìrántí àwọn ológun eléyìí tó wáyé nílé ìjọsìn cathedral st peter àkè abẹ́òkúta níbẹ̀ ló ti wòye wípé lílu agogo ìkìlọ̀ náà ó ṣe pàtàkì látàrí bó ṣe jẹ́ pé àwọn ọ̀bọ kan ṣe ni wọ́n ba dúkìá ará ìlú tí wọ́n ń bà jẹ́ kódà gbogbo àwọn okùn iná dòǹdẹ̀dòǹdẹ̀ àti àwọn tí ó ń ṣàtọ́nà fún iná agbègbè iná ìlú eléyìí tó ń tọ̀ rìnrìn ìyẹn àwọn street light lójú òpópónà Abẹ́òkúta sí ṣìhún tó fi dé Ṣàgámù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa lásìkò yìí ìṣe ni wọ́n lọ ń gé àwọn okùn iná tú àtàwọn ohun èlò tí ń lálẹ́ ọjọ́ kan òun làwọn ń bọ̀ láti ìjẹ̀bú òde àwọn sì kẹfún wípé láwọn ojú òpópónà ìjẹ̀bú òde náà iná tàn yíndíndín láwọn apá ibì kan ṣùgbọ́n àwọn ibì kan òkùnkùn bírímù bírímù ni nígbà tí wọ́n wá ṣe àyẹ̀wò sí i ni wọ́n rí i pé èèpà àwọn okùn náà dóńdẹ́dóńdẹ́ àwọn kébù lónírọ̀ràn gbogbo ẹ̀ òun làwọn ọ̀dọ́ yìí ni wọ́n ti gé tán léyìí tó túmọ̀ sí pé ní báyìí òun fi àbádòfin kan eléyìí tó lówó ṣọwọ́ sáwọn ọmọ ilé wa láti the volume ọmọ ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn láti buwọ́lù débi pé ìjìyà eléyìí tó bá gbóná yàkìn yóò máa wà ńlẹ̀ fún gbogbo àwọn tí wọ́n kùdùn láti máa bà dúkìá ará ìlú jẹ́ wọ́n wá ké sí gbogbo àwọn òbí àti alágbàtọ́ wípé ẹ̀yin òbí ẹ tètè yá pé àwọn ọmọ yìí o kẹ́ ẹ fà wọ́n létí mọ́ra kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n bá ti ń gbọ́ wípé ẹnikẹ́ni tọ́wọ́ bá ti tó wípé ó lọ́wọ́ nínú bíba dúkìá jẹ́ gbígbé sùmọ̀mí ìwà ọ̀daràn àbí ṣíṣe ẹgbẹ́ òkùnkùn ó ní wọn yóò fi mú kátà òfin ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lẹ́tí máa rí kà. wọ́n kó wáyà kó lórí òpó wọ́n sì kó wáyà lọ ṣáájú àbẹ̀wò ààrẹ buhari láti wá ṣe àwọn iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ Ògùn òun ni àkọlé ìròyìn yẹn tó tọ́ tọ́ọ̀ṣì láti gbọ́ ọ̀rọ̀ kan báyìí tó ń wá àwọn adigunjalè kiri nínú ìwé ìròyìn pen pushing gẹ́gẹ́ bí a ṣe kà á gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti kégbà járe lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ yìí wípé wọ́n máa ti ká wáyà lórí òpó wọ́n sì ti kó wáyà lọ ìyẹn àwọn wáyà èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi tanná sí ojú òpópónà abẹ́òkúta sí ṣìún sí ìṣàgámù èyí tí kò sì jìnnà sí olúùlú ìpínlẹ̀ ogun tí ń ṣe abẹ́òkúta ìwé ìròyìn pen pushing tó múròyìn náà wájẹ́ kó di mímọ̀ wípé àwọn iná ojú òpópónà yìí ló wà lára iṣẹ́ àkànṣe èyí tí ààrẹ muhammadu buhari yóò bá wọn ṣí lákòókò tó fẹ́ rìnrìn àbẹ̀wò lẹ́nu iṣẹ́ ọlọ́jọ́ kan wá sí ìpínlẹ̀ ogun lọ́jọ́bọ̀ gẹ́gẹ́ bí ìjọba ṣe kéde rẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn ló jẹ́ kó di mímọ̀ yìí pé bí òun ṣe ń bọ̀ láti ìṣàgámù lòun rí pé a kí ló dé kò sí wáyà lórí àwọn òpó yìí mọ́ kí ló rí wáyà ń bẹ rí pé àwọn fìrìǹdì ọ̀kẹ́ alọ́kọ́lóhun kígbe ni wọ́n ti ká wáyà kó lórí òpó ìwé ìròyìn pen pushing ló sì kọ ìròyìn náà. sálárì ẹ lóṣù yìí òun la máa fira mi síbẹ̀. owó ń tèmi. Ah, bí ọmọ ìpínlẹ̀ Ògùn rere ni ẹ ọ́ àrí ń bọ̀ Eh, ó dẹ̀ gbọ́dọ̀ bá wa ní ibi fifteen state. ọmọ àlè ìpínlẹ̀ Ògùn ni wọ́n ó yá kánúùsì. <laughs> nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí ààrẹ buhari yóò balẹ̀ gudẹ̀ sí ìpínlẹ̀ ogun láti bá wọn ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí gangan níbẹ̀ òun láti rí tí wọ́n jẹ́ kó dìbò pé ààrẹ muhammadu buhari tó jẹ́ aláṣẹ ilẹ̀ nàìjíríà òun ni yóò ṣe ìrìnàjò àbẹ̀wò ọlọ́jọ́ kan sí ìpínlẹ̀ ogun tó bá ti di ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí láti lè bá wa ṣe ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe tí gómìnà ìpínlẹ̀ ogun ọmọbadàpọ̀ abiodun tó ń ti ṣ ìṣàkóso rẹ̀ tí wọ́n ti pèsè ọ̀rọ̀ láti pàṣẹ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lẹ́ka ìròyìn àti ìpolongo Fẹ́mi Adésínà ló ṣípayá eléyìí nínú àtẹ̀jáde kan tó pe àkórí rẹ̀ ní ààrẹ Buhari yóò bá wọn ṣe ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe àwòdámẹ́nu nípínlẹ̀ Ògùn àtẹ̀jáde náà òun ló túkà síwájú pé ààrẹ Buhari lára àwọn iṣẹ́ àkànṣe tí yóò bá wọn ṣiṣọ́ lójú ẹ̀ òun láti rí ojú òpópónà márosẹ̀ Ṣàgámù sí Ṣàgámù ní kìlómítà méjìléní ogójì bákan náà ilé ìgbé ti ìgbàlódé kan tó wà ní kọbàpẹ́ tó wà lójú òpópónà ṣàgámù sí abẹ́òkúta interchange àti abala àkọ́kọ́ ilé ìgbé tí wọ́n pè ní kings court estate nílùú abẹ́òkúta eléyìí tí àjọ opic tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní lásìkò àbẹ̀wò náà ààrẹ buhari yóò tún ṣe ìpàdé pẹ̀láwọn alẹ́nulọ́rọ̀ àwọn sí ọ̀rọ̀ kan ó tún ṣèwádìí pé ààrẹ balẹ̀ gùdẹ̀ sílùú àbújá lọ́jọ́ kan náà kọ́ba òkè kó ṣọ́ wọn dé kó jẹ́ kí ọkọ̀ kórè fò ó oníròyìn ẹ̀ ń pariwo nínú ìwé ìròyìn the punch. ìròyìn etí ọba ńlé etí ọba lókòrè láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà àkàrà àwọn òǹpà ló kájú ẹ̀kọ́ gìrì tó bá jẹ́ ti kágbẹ́ borehole lọ́nà tó bóde mu fini lọ́kàn balẹ̀ tí ò ní dí tí ò ní rùn tí ó sì máa sunmi gidi omi apòǹgbẹ tó ń tú pùpùpù Onyx Geoservices ló kájú ẹ̀ Onyx Geoservices sits with prestige in the world of waterworks and geoservices with over a decade-long standard practice experience in sinking of quality boreholes Onyx Geoservices delivers excellence day in day out Onyx Geoservices ò lẹ́lẹ́gbẹ́ our services include borehole drilling borehole maintenance geosurveys accessories, and water supplies. Bemi Dijini Bubosheti Onyx Geo Services Bashi, Afikale C26, Old Oda Road, Onikolobo, Abeokuta. Owo Oniolara 0806 890 5083 0806 890 5083 Tabi 0806 234 1993 0806 234 1993 Onyx Geo Services Omilabue kéré o gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti àwùjọ tó ní ìrìn ọlà lẹ́sẹ̀ ìròyìn ayọ̀ dé lọ́lá ti pèsè àǹfààní láti bójútó ìsúná gbogbo ẹgbẹ́ pẹ̀lú ìrọ̀rùn bóyá láti bójútó àjọ àbí ẹgbẹ́ alájẹsẹ́kù ní tiyín lọ́lá ni ọ̀nà àbáyọ láti gba owó láti ṣàmójútó rẹ̀ àti ní fífi san owó fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ gbogbo ilé ìjọsìn ilé ìwé àwùjọ ìfọmọnìyàn ṣe ló ní kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè kálàgbédá má gbé yín lówó lọ láti kọ́ bí o ṣe lò lọ́lọ́lá ní àwùjọ rẹ kàn sí wa lórí iléeṣẹ́ wa ní nọ́mbà one oh four atọ́batẹ́lẹ̀ complex awolowo way ìmọ̀ abẹ́òkúta tàbí kí o kàn sí wa lórí ẹ̀rọ zero nine zero five five five five nine seven five seven lọ́lá kò sí ohun tó rọrùn tó ìrọ̀rùn. káàbọ̀ padà sórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. mo ní ìfẹ́ sí ààyè tí buhari wà tinubu ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn pen pushing òun ni àkọlé ìròyìn yẹn tó kó pósítà tó fi há àbíyá gẹ́gẹ́ bí aṣíkà ọ̀kọ́ pàtàkì nínú aṣáájú fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc aṣáájú bọ́lá tinubu ti fi ìfẹ́ inú rẹ̀ hàn lánàá sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari wípé bó bá ti parí sáà rẹ̀ lọ́dún 2023 òun náà ní ìfẹ́ láti wà ní ààyè tí buhari wà lọ́wọ́lọ́wọ́ báyìí ìwé ìròyìn pen pushing tó jábọ̀ ròyìn náà jẹ́ kó di mímọ̀ pé tinubu fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún àwọn oníròyìn lópin ìpàdé bòńkẹ́lẹ́ èyí tí òun àti buhari ṣe nílé ìjọba nílùú àbújá lánàá níbẹ̀ ló ti ń sọ fún àwọn oníròyìn wípé òun ní èròǹgbà láti díje sí ipò ààrẹ lọ́dún 2023 gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ èkó náà bí ẹ ò bá gbàgbé òun ló kó ipa tó jọjú nínú bí ààrẹ buhari ṣe di adíje fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tó sì padà wá di ààrẹ orílẹ̀-èdè yìí ó ní ìdí rèé tí òun náà fi sọ pé àfi kí òun fi tó ààrẹ létí pé òun nífẹ̀ẹ́ láti dé ipò náà ìwé ìròyìn Peoples ṣe àlàyé síwájú sí wípé Tinubu ṣàlàyé wípé ó pẹ́ tí òun ti ń láàlá wípé láti di ààrẹ orílẹ̀ yìí òní bí wọ́n bá bí mi wípé kí ló kù tí mo fẹ́ láyé mi màá sọ pé mo fẹ́ di ààrẹ orílẹ̀ Nàìjíríà òní ní báyìí o òun ti ṣetán láti gbé àpótí ìbò láti díje fún ipò ààrẹ ẹ̀wẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ míì èyí tí ìwé ìròyìn Peoples tún jábọ̀ ọmọ tinubu lóṣèlú tó jẹ́ igbákejì ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò àti asòfin àgbà ìbíkúnlé amósùn gómìnà àná ní ìpínlẹ̀ ogun ní awuyewuye ń lọ lórí àwọn méjèèjì wípé àwọn náà ní ìfẹ́ sí ipò ààrẹ lọ́dún 2023 ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ yìí àwọn tapá ti wá ń bí ní ìwọ́mú yẹn àwọn tapá òkè lọ́hún tó wà ń bí yìí mm. eléyìí náà. apá bẹ́ẹ̀ ni wọ́n ti wá. ẹ eh, ẹ eh, on speaker ó ní wọ́n gbé sókè tí wọ́n fi ń ṣe polongo ìbò tí wọ́n sọ pé wọ́n kó pósítà lápá bí Kwankwaso ṣe lòdì sí pínpín oyè ṣẹ́ka òjẹ̀ka ṣẹ́kù òjẹ̀kùn gẹ́gẹ́ bó ṣe bẹ̀rẹ̀ ìfikùnlukùn fún ti ipò ààrẹ lọ́dún 2023 òun làkọ́lé ìròyìn àríkà wípé gómìnà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kánò Rabiu Kwankwaso òun ló ti jẹ́ kó di mímọ̀ pé ní báyìí o òun ti ń pétépèrò láti bọ́ sí ipò ààrẹ lẹ́yìn ààrẹ Muhammadu Buhari níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 ṣùgbọ́n lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú PDP lòun ti fẹ́ jáde wọ́n ní èyí ló ń jẹyọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé olùdásílẹ̀ àti atẹ̀ròyìnjáde níléeṣẹ́ Ovation International magazine délé mọ̀mọ́dù wọn ní lọ́jọ́ ajé òun náà kéde wípé òun fẹ́ jáde dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp lọ́dún 2023 wọn ni agbẹnusọ tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ ààrẹ nílẹ̀ wa dókítà doyin òkúpè ṣáájú àkókò yìí lọ́dún 2021 òun lòun náà tún kéde wípé òun fẹ́ díje dupò ààrẹ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn èèyàn yìí wọ́n ti fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè ṣùgbọ́n wọ́n ti ń ṣiṣẹ́ lábẹ́nu àtúwárí kà wípé àwọn míì tẹnu ń kùn wípé ó ṣeé ṣe káwọn náà kí wọ́n tún jáde dúpò lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú pdp òun láti rí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa àtiku abubakar gómìnà aminu tambuwa ti ìpínlẹ̀ sokoto àti bala muhammed ti ìpínlẹ̀ bauchi pẹ̀láwọn míì kwakwanso nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan lọ́jọ́ àìkú táwọn akọ̀ròyìn tí wọ́n tọpinpin ẹ̀ òun ló jẹ́ kó di mímọ̀ yìí pé ọ̀rọ̀ wípé PDP wọ́n fẹ́ gbé ipò ààrẹ wá sí ẹkùn àríwá ilẹ̀ wa àti ẹkùn gúúsù òun ló ń jẹ́ kó di mímọ̀ yìí pé kò tiẹ̀ sí nǹkan tó jọ o àwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ tiwa àwa wà lára àwọn tí wọ́n ń dà níyàn láti bọ́ sípò lẹ́yìn ààrẹ Buhari lọ́dún 2023 ìwé ìròyìn The Punch níbẹ̀ lẹ ti máa kà á. nínú ìwé ìròyìn Punch yìí náà níbẹ̀ ni ẹgbẹ́ ọmọ ẹ̀yà Ìgbò ni Ohanaeze Ndigbo ti ṣe àpèjúwe bí Tinubu ṣe sọ èròǹgbà rẹ̀ láti díje fún ipò ààrẹ lọ́dún 2023 gẹ́gẹ́ bí nǹkan tó tako ìlànà ìdájọ́ tó jíire ẹgbẹ́ Ohanaeze ni ó jẹ́ ohun tí ó dùn àwọn jọjọ wípé gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Èkó lè yàn láti dákún ìṣòro nàìjíríà dípò kó pawọ́ pọ̀ pẹ̀lú àwọn abẹnugan nílùú yìí láti lè dáàbò bo àjọṣepọ̀ àti ìṣọ̀kan orílẹ̀-èdè yìí agbẹnusọ fún ẹgbẹ́ ọmọ ìgbóni olóyè alex ogbonia ló sọ̀rọ̀ yìí fún aṣojúkọ̀ ìròyìn ìwé ìròyìn punch nígbà tó ń sọ̀rọ̀ lórí bí tinubu bó ṣe kéde èròǹgbà rẹ̀ wípé òun fẹ́ díje fún ipò ààrẹ ó ṣe àlàyé wípé bí Tinubu ṣe sọ gbólóhùn yìí òun náà mọ̀ yìí pé ohun tí òun ṣe ohun tí ò dá ni torí pé irú ìkéde tó kéde yìí ló wà lábẹ́ fífi ẹ̀tọ́ dún ènìyàn àti àìṣedodo tí ò fi ààyè lẹ̀ fún àìfigbákanbọ̀kan nínú ó ní èròǹgbà rẹ̀ láti di ààrẹ ló jẹ́ pé bó ṣe ń sọ báyìí ló dẹ̀ ń wọmi ó ní nítorí pé ọlọ́run kì í gbè sẹ́yìn alábòsí ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ìjẹ́ kí n kúrò lẹ́ka òṣèlú kí n máa lọ ṣẹ́ka ètò ìlera níbẹ̀ ni mo ti rí o lábẹ́ àkórí tó sọ wípé àwọn olùtọ́jú aláìsàn ní ìpínlẹ̀ èkó wọ́n ti dà wọ́n bọ́ akọ lórí ìyanṣẹ́lódì oníkìlọ̀ eléyìí tí wọ́n gùnlé àríkà wípé àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùtọ́jú aláìsàn ẹ̀ka ti ìpínlẹ̀ èkó òun ni wọ́n ti ṣe ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n bẹ̀rẹ̀ ṣáájú àkókò yìí oníwé ìròyìn punch ló jábọ̀ wípé ìgbìmọ̀ iṣẹ́ àkóso ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ èkó níbi ìpàdé alágbára kan tí wọ́n ṣe lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 níbẹ̀ ni wọ́n ti fẹnukò wípé káwọn ogun lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta alágbára tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹwàá oṣù kínní sí ọjọ́ kejìlá oṣù kínní ọdún 2022 àwọn oníṣe àwọn olùtọ́jú aláìsàn náà òun ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọ̀hún lọ́jọ́ ajé àná láti fẹ̀hónú hàn lòdì sí owó ìkúrò owó àkàrà eléyìí tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí owó oṣù pẹ̀lú àìsàn àyíká tí ò rẹwà tó àti fífi ẹ̀tọ́ wọn dùn wọ́n lẹ́ka ètò ìlera nínú ọ̀rọ̀ tirẹ̀ alága ẹgbẹ́ àwọn olùtọ́jú aláìsàn ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni olúrótìmí awójídé lópin ìpàdé pàjáwìrì eléyìí tí àwọn ọmọ ẹgbẹ́ náà tí wọ́n ṣe wọ́n jẹ́ kó di mọ̀ pé ní báyìí o ìyanṣẹ́lódì náà àwọn yóò kásẹ̀ kúrò ńlẹ̀ láti lè fààyè gba ìjọba ìpínlẹ̀ èkó kó lè mú gbogbo àdéhùn tó látàrí bó ṣe tètè jí gìrì láti wá bá wa àti ṣe ìpàdé òní ọ̀pọ̀lọpọ̀ wákàtí pẹ̀lú rẹ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn nígbà tá a sì nírètí tí ó pín yẹn kàn ìrètí ògo wípé ohun gbogbo tá à ń béèrè fún ni yóò tó wà lọ́wọ́ ìwé ìròyìn the punch níbẹ̀ ló wà. lórí ọ̀rọ̀ ètò ìlera tí o mú ẹnu bà ìwé ìròyìn Premium Times ò ṣàyíkọ nípa ìlera ó ní yàtọ̀ sí ọ̀rọ̀ ètò ààbò òun ẹ̀ka èyí tí ó tún fi ojú winá ìpèníjà ní ọdún tó kọjá òun ní ẹ̀ka ètò ìlera tó sì jẹ́ pé láti nǹkan bí ọdún méjì sí àkókò yìí ni ìṣẹ̀lẹ̀ àjàkálẹ̀ àrùn COVID-19 ti kó gbogbo òlú ní pàpamọ́ra òní ọdún one ló jẹ́ pé ń ṣe ní orílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣíkejì covid-19 tó sì jẹ́ pé láàrin ọjọ́ kan bíi èèyàn tí ò dín ní ẹgbẹ̀rún kan ni wọ́n ti fi ara káṣá ìṣíkejì náà ò ní ká tó wí ká tó fọ̀ ó ti di pé ọ̀rọ̀ náà ti di tọrọ fún kálé bíi iná alẹ́ ó ní ohun tó tiẹ̀ wá fẹ́ bọ̀rọ̀ jẹ́ pátápátá òun ni bí àwọn dókítà bí wọ́n tún ṣe gùn níyànjú lódì lọ́dún tó kọjá ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn Premium Times. nínú ìwé ìròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí ẹ̀ka ètò ìlera náà ni mo ṣì wà tó ń jẹ́ kó di mímọ̀ wípé a kì í torí pé àdá ẹni mú ká máa bẹ́ àgbàdo alágbàdo níbẹ̀ ni mo ti rí kà wípé àgbáríjọpọ̀ àwọn olùtọ́jú aláìsàn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ké gbàjarè tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo lórí ọmọ ẹgbẹ́ wọn torúkọ rẹ̀ ń jẹ́ Adéyẹmí Rasheedat eléyìí tí wọ́n nàka àlébù sí dókítà adéọlá olówù tilé ìwòsàn àpapọ̀ tó wà ní ayétòrò ìyẹn general hospital ti ayétòrò wípé ó lu arábìnrin náà ó lù ú nílùkulù ó sì ṣe é níṣekúṣe gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti pàṣẹ alága lóbìnrin fún ẹgbẹ́ àwọn olùtọ́jú aláìsàn náà fúnmiláyọ̀ roslyn ṣọ́láàrin ló jẹ́ kó di mímọ̀ wípé nígbà tó di ọjọ́ ajé wọn ní olówù yìí tó jẹ́ dókítà òun ló jẹ́ pé wọ́n mà pé ní ní ọjọ́ kẹjọ ọjọ́ yẹn jẹ́jọ́ sátidé ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún tá a wà yìí gangan láago mẹ́rin ìdájí kùtù àì wípé ẹnìkan mà wá nípò bákúbálà dókítà ẹ wá bá wa yọjú sí i wọn bá jẹ́ kó di mọ̀ pé inú ló wá bí dókítà yìí wípé báwo lẹ ṣe máa pè mí láago mẹ́rin ìdájí kùtù àì lọ́jọ́ sátidé wípé mo ní ẹnìkan eléyìí tí mo fẹ́ wòsàn ohun tí wọ́n gbé wá yìí kò kọjá nǹkan tí wọ́n náà tó o lè dá sí kò kọjá nǹkan eléyìí tó o lè yanjú ẹ̀ ká tó wí ká tó fọ̀ dókítà kó ìgbájú ìgbámúbó arábìnrin adéyẹmí náà ó sì ti lu ògiri eléyìí ló ló wá fà nígbà tó wá ń bá dókítà ọ̀hún sọ̀rọ̀ wípé bàbá kílẹ̀ rí tẹ́ fi ṣe léyìí ó ní wọ́n ṣe máa pè mí ní kùtù àyè àsìkò tí mò ń sùn wọ́n ń disturb mi wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé títí di àkókò yìí kò tí ì sẹ́nìkan tó lè dókítà náà tó lè dá a níbẹ̀nu títí di àkókò yìí ìṣe ló ṣì ń rìn kiri tó sì ń ṣe fúlégefúlége láìsí kébí ẹnikẹ́ni wọ́n dá a lọ́wọ́ kọ ìdíwá rèé tí àgbáríjọpọ̀ àwọn olùtọ́jú aláìsàn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n fi ń pè fún ìdájọ́ òd òdodo lórí arábìnrin náà wọ́n wá ní ní báyìí o gbogbo àwọn olùtọ́jú aláìsàn àwọn nọ́ọ̀sì ni wọ́n ti kúrò nílé ìwòsàn àpapọ̀ tó wà ní ayétòrò títí dìgbà tí ìdájọ́ òdodo yóò fi wáyé ìwé ìròyìn tropic reporter níbẹ̀ ló wà. oníjà ti ni. a lè sọ. ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe é fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, ewa going to mention stand by fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshobo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. gbogbo èèyàn ó yá ní Genesis Crusade twenty twenty two shalom shalom. alágbàwí gbalẹ́ tàbí ta o. ẹ̀kún ọ̀la Davis Ministry International ló tún pe gbogbo gbogbo èèyàn sí Genesis Crusade ti twenty twenty two ìpàdé ìta gbangba alágbára olódoọdún Abrahamu ṣe ìgbọràn sí ohùn mi ní àkórí ẹ̀ Abraham obeyed my voice ní Rehoboth prayer mountain Arárọ̀mí ọ̀tẹ̀ ibo stop bẹ́ẹ̀ bá ti dé pápá aláǹtó ẹ bèrè ọkọ̀ tó ń lọ sórí òkè Rehoboth wọ́n gbé yín débẹ̀ láì dààmú lọ́jọ́ Friday ọjọ́ kẹrìnlá oṣù kínní ọdún twenty twenty two látago mẹ́jọ àṣálẹ́ sáago márùn-ún ìdájọ́ ọjọ́ kejì prophetic evangelist ẹ̀kúnọ́lá Davis lólùgbàlejò àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lùwà yóò lò níbẹ̀ ni evangelist Samson Ojúọlápé prophet Isaac Badaru evangelist Adébọ̀wálé Adébóyè prophet Samuel samuel bankole evangelist ọláyínká ẹ̀kúnọ̀lá prophet ṣẹ́gun babatunde evangelist sam awasu pastor Ifeluju àgbẹ̀yàngí prophet àrólé abbas nígbà tí apostle dan àti gti marvelous choir yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ orin tí wọn náà bá ti wá ṣetán láti ṣe ìgbọràn sí ohun ọlọ́run ó dájú pé ìwọlẹ̀ rí kàn ó fún àlàyé síwájú sí ẹ pè zero eight zero five five five five five seven eight four shalom shalom. shalom. shalom. shalom. káàbọ̀ padà sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. bí a bá ń ṣe àjò alábìámọ́ láti rọbí ẹ má jẹ́ ká gbàgbé ọmọ tí wọ́n fẹ́ bímọ lé láti fún ní oúnjẹ àárọ̀ òun ló lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tí ọpọ́ sùkàn yìí níbi tí ìwé ìròyìn Premium Times ti rán wa létí wípé lọ́dún 2021 ta ló kọjá yìí àwọn èèyàn tí kò dín ní ọgọ́rùn kan ó lé méjì ní àìsàn ibà ọ̀rẹ́rẹ́ ni ó pa ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ìwé ìròyìn náà ṣe ṣe àlàyé ó àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 òun ní gbogbo òlú gbájúmọ́ tí wọ́n sì gbàgbé pé àrùn kan wà tí ń jẹ́ ibà ọ̀rẹ̀rẹ̀ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn premium times. nínú ìwé ìròyìn premium times yẹn níbẹ̀ náà lèmi náà wà tí mo ti ròyìn o tó sọ wípé fún ti ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ ọ̀ṣun lọ́dún 2022 amòfin àgbà pátá tẹ́lẹ̀ rí àdókè òun ni yóò léwájú ìgbìmọ̀ olùtọpinpin ti ẹgbẹ́ òṣèlú pdp òun làkọ́lé ìròyìn àríkà ń bẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp òun ni wọ́n ti yan amòfin àgbà pátá tó tún jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí fẹ́tò ìdájọ́ nílẹ̀ wa Muhammed Adoke gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ olùtọpinpin àti olùfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ti gbé kalẹ̀ àríkà síwájú sí pé ìgbìmọ̀ ẹlẹ́ni márùn eléyìí tí wọ́n gbé kalẹ̀ òun ni wọ́n kéde rẹ̀ nínú àtẹ̀jáde láti pàṣẹ akọ̀wé ètò àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP Umar Bature lọ́jọ́ ajé tó sì jẹ́ kó di mọ̀ pé àyẹ̀wò àríkíniwín àti ìfọ̀rọ̀wé ìjíròrò pẹ̀lú àwọn tó fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun òun ni yóò wáyé o kó tó di pé ètò ìdìbò wáyé lọ́jọ́ kẹrìndínlógún oṣù keje ọdún tá a wà gangan gẹ́gẹ́ bí bàtúrè ṣe sọ ìgbìmọ̀ náà òun ni wọn yóò ṣètò ìbúra fún lólú ilé ẹgbẹ́ àpapọ̀ tí ẹgbẹ́ òṣèlú pdp tó wà nílùú àbújá tó bá ti di ọjọ́rú ọ̀la àtẹ̀jáde náà ló tún jẹ́ kó di mímọ̀ pé ètò àyẹ̀wò lórí àwọn adíje àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti mú àwọn tí múṣemúṣe wọn tó dá múṣemúṣe àwọn tó tó gbangba sùn lọ́yẹ tó wẹ̀yọ́ kọ̀ọ̀kan wọn ní ìyẹn yóò wáyé lọ́ẹ́ ọjọ́rú ìyẹn ọjọ́ kejìlá oṣù kínní ọdún 2022 nínú gbọ̀ngàn ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tó wà nílùú Àbújá láago mẹ́wàá ọ̀la wọn wá ké sí gbogbo àwọn tí wọ́n fẹ́ díje àwọn alẹ́nulọ́rọ̀ àti gbogbo àwọn tí wọ́n ṣe pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú pdp ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun wípé kíkálukú wọn kó yàgò fún pé à ń fa lọ́gbọ̀lọ́gbọ̀ kí wọ́n sì tẹ̀lé àlàkalẹ̀ ti ẹgbẹ́ òṣèlú náà tó nílẹ̀ ìwé ìròyìn premium times níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn daily trust níbẹ̀ ni ìròyìn tí ọpọ́n súnkàn yìí wà wípé àwọn gómìnà látinú ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n ti yapa síra wọn lórí ọjọ́ tó yẹ kí ìpàdé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú náà kó wáyé àwọn gómìnà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni wọ́n ti ní ìyapa lórí ọjọ́ àti ìgbà tó jẹ́ kí ìpàdé ìta gbangba ẹgbẹ́ òṣèlú náà wáyé ní oṣù kejì ọdún yìí bí ẹ ò bá sì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa àwọn abẹnugan nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n lọ sí ọ̀dọ̀ ààrẹ Muhammadu Buhari ní oṣù kọkànlá ọdún tó kọjá níbi tí wọ́n ti pò rẹ́múrẹ́mù wípé kí wọ́n ṣe ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà ní inú oṣù kejì ọdún yìí ìwé ìròyìn Daily Trust ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tí mo tún kàn ń bẹ̀ tó ń jẹ́ kó di mímọ̀ pé ẹ yé gbèrò yẹn lẹ́jẹ̀ kiri mọ́ o nípa ikú akẹ́kọ̀ọ́ oromoni ilé ẹ̀kọ́ dowen college ló wí bẹ́ẹ̀ àríkà wípé àwọn aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ dowen college ti ìpínlẹ̀ èkó lọ́jọ́ ajé ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ará ìlú wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dẹ̀yìn nínú pé à ń gbèròyìn ẹlẹ́jẹ̀ kiri àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ẹ̀ta inú àwọn ìròyìn eléyìí sí òṣ olóṣèlú tó rúgbòlà nínú ẹ̀ lòdì sí ikú akẹ́kọ̀ọ́ torúkọ rẹ̀ ń jẹ́ Sylvester Oromoni Junior àwọn ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ náà ni wọ́n jẹ́ kó dìímọ̀ pé láti ṣáájú àkókò yìí láti ọgbọ̀n ọjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá ń ló jẹ́ wípé àwọn ò pa àwọn ti pakúmúrẹ́jẹ́ àwọn ògbẹ́nu òkè lótòdò lórí ikú akẹ́kọ̀ọ́ ọmọ ọdún méjìlá náà torí pé àwọn onímọ̀ nípa òfin ni àwọn fún lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ wọn láṣeyè àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ohun ti àwọn onímọ̀ nípa ètò ìlera iṣẹ́ ìríjú tá a gbélé wọn lọ́wọ́ ìyẹn ń lọ lọ́wọ́ nítorí náà òun ló fi jẹ́ pé àwọn àwọn ògbẹ́nu òkè lótòdò lórí ọ̀rọ̀ náà ni wọ́n tí wọ́n ń gbé kiri tí wọ́n sì ń gbé nǹkan tí ò nítumọ̀ sáwọn ará ìlú nínú wọn wá jẹ́ kó dimọ̀ pé ilé ẹ̀kọ́ náà àwa ti wà láti bí ọdún bíi mẹ́rìnlélógún rèé tá a ti ń fi àwo òyìnbó jẹun tí ò sì fọ́ ọmọ wa lọ́wọ́ rí torí náà kẹ́nikẹ́ni kó máa tàpò sáàlà wa wọn wá jẹ́ kó dimọ̀ pé àgbáre gbábọ̀ iṣẹ́ ìwádìí togunmọ́ tí wọ́n ṣe lórí ọmọ náà òun ló ń jẹ́ kó dimọ̀ pé kò sí ọ̀rọ̀ wípé bóyá wọ́n lù ú nílùkulù àbí wọ́n fún ní májèlé jẹ gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ṣe ń gbé kiri wọ́n ní ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó látọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ló tún jẹ́ kó di mímọ̀ wípé àmúwọ́ ọlọ́run òun ní nǹkan tó rọ ọmọ náà lọ sọ́run àrìmábọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ delta náà bí wọ́n ṣe ṣe àwárí rẹ̀ wọ́n ní àmúwọ́ ọlọ́run ni léyìí tó túmọ̀ sí pé bẹ́nikẹ́ni bá ń gbèròyìn kiri wípé ṣe wọ́n lu ọmọ náà nílùkulù àbí tí wọ́n fún ní májèlé jẹ wọ́n ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ yìí ń bẹ ìwé ìròyìn the punch níbi níbẹ̀ ni wọ́n kọ sí. nínú ìwé ìròyìn pen pushing gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ ogun ọ̀túnba gbẹ̀ngà daniel ló ti ṣe àlàyé pé lẹ́yìn ọdún mẹ́wàá èyí tí bàbá òun ti papòdà ìyẹn olóògbé ẹni ọ̀wọ̀ àgbà ibrahim daniel oní ẹ̀rọ onínọ́mbà ìbánisọ̀rọ̀ bàbá òun ló sì wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun tí òun sì ń rò wípé olóògbé náà sì wà láyé tí àwọn yóò jọ máa sọ̀rọ̀ ìwé ìròyìn pen pushing tó jábọ̀ ròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé níbi ìsìn ìrántí ọdún kẹwàá èyí tí wọ́n ṣe láti fi bu ọlá fún olóògbé náà tó wáyé ní Abraham Tabernacle Baptist International Worship Center tó wà ní ìlú Ìṣàgámù ni Daniel ti ṣàlàyé wípé lẹ́yìn ọdún mẹ́wàá lòun ṣe tiẹ̀ wárí wípé ẹ tiẹ̀ gbọ́ nọ́mbà bàbá yìí tí òun ò tiẹ̀ yọ kó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun yìí bàbá yìí mà ti kú àwọn ò má lè jọ sọ̀rọ̀ mọ́ onílẹ́yìn yẹn lòun ṣẹ̀ṣẹ̀ wáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òun kò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ìwé ìròyìn pen pushing ló sì kọ ròyìn náà. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú níbẹ̀ ni mo tún ti rí àkóríyó tó sọ wípé ìwé ẹ̀rí pé ọkọ̀ mi dángájíá láti gorí ọ̀dà eléyìí tá ń pín fáwọn èèyàn kì í ṣe láti pawó wọlé o ìjọba ìpínlẹ̀ èkó ló wí bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó eléyìí tí gómìnà babájídé sanwóolu tó ń léwájú fún un ló ti jẹ́ kó di mímọ̀ wípé ètò tuntun kan eléyìí tí àwọn gbé kalẹ̀ tó ní ṣe pẹ̀lú àyẹ̀wò ọkọ̀ àti bí ọkọ̀ náà bó ṣe dángájíá sí i láti gorí ọ̀dà kì í ṣe láti pawó wọlé o eléyìí ló jẹyọ gẹ́gẹ́ bí wọ́n ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tó ń lo ọkọ̀ ní ìpínlẹ̀ náà wípé kí kálukú o kí wọ́n wá pẹ̀lú ọkọ̀ wọn lóníràbájì gan gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé owó tí wọ́n fẹ́ sọ fún ètò náà ó ti wà nínú gbogbo àwọn àpapọ̀ owó tí wọ́n ń san láti máa fi gba ìwé ọkọ̀ ọwọ́ ajẹ́kò dì mímọ̀ láti pàṣẹ ọ̀gá àgbà fún àjọ tó ń ṣe àyẹ̀wò ọkọ̀ náà onímọ̀ ẹ̀rọ Akin George Fáṣọlá ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò ètò kan tó fara wọ́n bẹ̀ lórí rédíò níbi tó ti ń ṣípayá ìpinnu ìjọba ó wá jẹ́ kó di mímọ̀ wípé ṣáájú àkókò yìí òun ló ní àwọn ìlànà kan táwọn èèyàn máa ń gbà láti fi ṣe àyẹ̀wò bí ọkọ̀ wọn bó ṣe dáńgájíá sí ṣùgbọ́n ṣùgbọ́n ní báyìí bẹ́nikẹ́ni bá tún tẹ̀lé ìlànà tàtijọ́ àgbọ̀nrín èṣí olóúnjẹ lọ́bẹ̀ ṣùgbọ́n ní báyìí o láàrin ọgbọ̀n ọjọ́ kálukú lórí ọ̀fẹ́ láti gbé ọkọ̀ wọn wá fún àyẹ̀wò kí wọ́n sì gba ìwé ẹ̀rí bó bá ti dángájíá ìwé ìròyìn the punch níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn pen pushing láti rí arákùnrin kan èyí tí ó jẹ́ afurasí tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ̀ ìyẹn arákùnrin kan tó jẹ́ ọmọ ọdún méjìdínlógójì èyí tí wọ́n fi ẹ̀sùn kàn pé ńṣe ni ó gún ọkọ àlè ẹ̀ pa ní agbègbè onípáànù níjọba ìbílẹ̀ adóodò ọ̀tà tí ẹ̀mí sì fi bọ́ lẹ́nu ọkùnrin náà ìwé ìròyìn pen pushing tó múròyìn wá kó di mímọ̀ wípé alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ ti tó afurasí náà ní ọjọ́ keje oṣù kínní ọdún yìí lórí ẹ̀sùn wípé ó gún ẹnìkan tí wọ́n porúkọ ní Emeka Nwoko tó jẹ́ ọkọ àlè rẹ̀ ẹni tí òun bá ń dá ọ̀rẹ́ kọ̀kọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ wípé ọkọ àlè ẹ̀ ló lọ kò lójú nígbà tó fura sí i wípé kí ló dé tí ó ń bá ìyàwó òun ṣe ọ̀rẹ́ kọ̀kọ̀ níbẹ̀ ni ìjà ti bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì afurasí náà tó jẹ́ awakọ̀ ló bọ́ sínú ọkọ̀ tó sì fa ọ̀bẹ yọ ó sì gún ọkọ̀ àlè ẹ̀ tí ní ó gún ọkọ̀ àlè ẹ̀ níwájú ó sì tún gún ní àyà tó sì jẹ́ pé ìyẹn kò dákú ni bó ṣe gbabẹ̀ di èrò ọ̀run nìyẹn kó tó lọ ni wọ́n ti pe àwọn ọlọ́pàá onípaànù tó sì jẹ́ pé ọ̀gá ọlọ́pàá dpo csp bámidélé jò ló kó àwọn ọmọ ẹ̀sọ̀ dé ipe ẹgbẹ́ aládò fẹsẹ̀ balẹ̀ ìdí rèé tí ọwọ́ fi bá tó sì wà ní àkóló àwọn ọlọ́pàá iṣẹ́ ìwádìí ń lọ tí iṣẹ́ ìwádìí bá ti parí àfúrásì náà yóò lọ káwọ́ pọ̀nyìn níwájú ilé ìwé ìròyìn pen pushing ló sì kọ òròyìn náà. eléyìí tèmi àá fi ká díẹ̀ ká tó kàn sáwọ́ èèyàn lójú òpó facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ máa ṣáàṣì fún lójú òpó facebook ẹ láìkí ẹ kẹ ẹ máa wá ketekete kẹ ẹ máa fi àwọn kọ́mẹ̀ntì yẹn kẹ ẹ máa fi ṣọwọ́ síbẹ̀ lójú òpó ròyìn traffic reporter lẹ́ka ètò ẹ̀kọ́ níbẹ̀ ni wọ́n ń jẹ́ kó ti mọ̀ pé ìjọba ìpínlẹ̀ kaduna ló ti pàṣẹ fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ náà wípé ní báyìí o kí wọ́n jọ ẹ̀ sí àṣẹ kan tó tó ti jáde wípé ọjọ́ mẹ́rin péré ni wọ́n fẹ́ máa fi ṣe ètò ẹ̀kọ́ lọ́sẹ̀ alábòtò fẹ́tò ẹ̀kọ́ níbẹ̀ àlímọ́láwà nínú àtẹ̀jáde lónìí ló jẹ́ kó di mímọ̀ pé ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti ṣe àtúnṣe sí ìlànà ètò ẹ̀kọ́ sọdún 2021 sọdún 2022 kó lè ṣe pẹ̀kínrẹ̀kí pẹ̀lú àṣẹ tuntun eléyìí tó ti jáde náà gẹ́gẹ́ bó ṣe sọ iléeṣẹ́ ìjọba tó wà fún ètò ẹ̀kọ́ òun ló retí kí gbogbo àwọn olùkọ́ àti gbogbo àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí àwọn akẹ́kọ̀ọ́ kí 2022 ìyá àwọn jẹ́ pé ilé ẹ̀kọ́ ni wọ́n ibùgbé tí wọ́n wà nígbà tó jẹ́ pé àwọn yẹn wọ́n lọ wọ́n padà sílé lójoojúmọ́ wọ́n gbọ́dọ̀ ti kí àwọn káàbọ̀ ní ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2022 ló ṣiṣẹ́ ń tẹ̀lé ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn agbófinró àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n rí dájú pé wọ́n lọ wọ́n bọ̀ láwọn ilé ẹ̀kọ́ láti lè rí dájú pé ẹnikẹ́ni kò dárúgùdù sílẹ̀ ìwé ìròyìn traffic reporter níbẹ̀ ló wà. òun ni a sì máa fi káàdì ètò àgbéyẹ̀wò ìwé ìròyìn láàárọ̀ yìí lójú òpó Facebook àwọn èèyàn ti wà ń bẹ̀ dáadáa àwọn tó kí wa pọ̀ ẹ jẹ́ kí a mú àwọn tó dá sí ohun tí a kà always ọ̀làdìmẹ́jì eléyìí tí èmi fẹ́ dá sí ni pé kí ni Tinubu tún fẹ́ lọ ṣe ní nípò ààrẹ wọ́n ti dàgbà kàn jẹ́ kí àwa ọ̀dọ́ ṣe ààrẹ ẹ̀yin ọ̀dọ́ wọn nìkẹ́ni náà máa jáde oníkàkù ń jáde ni ọmọọba kabiru dasalu ẹ̀kaàrọ̀ adéyínká adégbùtàn bàbá tíṣà àti olúfẹ́mi oyinẹ̀kan bíṣọ̀bù fresh ìròyìn tí mo fẹ́ dá sí ni bí gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe buwọ́ lu àyípadà kan fún àwọn ọba tó bá ti re ìwàlẹ̀ ẹ̀ṣẹ̀ ìgbésẹ̀ yìí kù díẹ̀ kí àtó kí wọ́n má gbàgbé ìṣẹ̀ṣe nítorí pé ìṣẹ̀ṣe tí ẹ yẹn ó ṣe pàtàkì torí pé tí ìlú bá ń dùn àwọn oníṣẹ̀ṣe ni kí ẹ béèrè lọ́wọ́ wọn Mr gómìnà ẹ rò ó kí ẹ tó ṣe ẹni tí ó bá lọ káwáyà iná tí wọ́n bá ti mú kí wọ́n pa wọ́n dànù Ah, always ọlájúmọ̀tì ìdájọ́ tí yẹn ṣe kínní o <laughs> ilé ẹjọ́ ló sì máa ṣe ìwádìí. ọmọ jí ọmọ jí fídíò pléyà ẹ lọ gbé odidi ọlọ́ọ̀ta <laughs> àfáà Niyaz kátàyànjú ẹ kó ètò ọpọlọ yóò ní dàrú lọ́la Shehu Ibrahim Niyaz kí àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn kí wọ́n má dá sí ọ̀rọ̀ ìfinijọba ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n fi àwọn oníṣẹ̀ṣe sílẹ̀ kí wọ́n ṣe iṣẹ́ ọwọ́ wọn a sì kí bàbá wa Buhari káàbọ̀ sí ìpínlẹ̀ Ògùn tí wọ́n bá dé kí wọ́n yọjú sí wa ní Ṣàngó Ọ̀tà Ewùpẹ́ Ìjókòó àgbàdo jọjú alágbolé àkútè ìyànàyẹsí ok wọ́n á fi sí náńtínẹ́rì bàbá Rotimi Rotes Karunwi ẹkú ètò ọmọ bàbá tíṣà àti oníkànga lọ́ràn máa fi ọgbọ́n kún ọgbọ́n fún yín lórúkọ Jésù gbogbo ẹni tí ọwọ́ ìjọba bá tẹ̀ wípé ó ń ba wáyà iná jẹ́ kí wọ́n fi ìyà tí ó tọ́ jẹ wọ́n ẹ ẹ ẹ̀yin ṣe dáadáa ẹ ìyàtọ̀ bá tọ́ ilé ẹjọ́ ló mọ̀ onífàdé bj abọ́lájí kí ìjọba má ṣe má dàrú lórí ẹni tí ó gun tó gun ọkọ àlè rẹ̀ pa ọ̀nàdé bj òkè kíjọba má ṣe má dàrú ọ̀nàdé bj onífàdé láti grammar school god bless nigeria àwọn tí a máa lórí ọ̀fẹ́ láti mú nìyẹn. ọpẹ́ mm. pàtàkì lọ́wọ́ mustapha hussein àti fọlárin ọlọ́ọ̀mọ tá a jọ ṣe láàárọ̀ yìí ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá tíṣà o. mò ń jẹ́. kò tí ì kọ́ṣẹ́ pé tàbí kiri iṣẹ́ kù kan. káfíńtà wo ni. àní kò tí ì kọ́ṣẹ́ pé tàbí kiri iṣẹ́ kù kan. rìwáyà wo. ẹni fẹ́ ṣe fàyàwọ́ ráìsì. Mm. tó lóun ò fẹ́ kí wọ́n rèsì ìdí mọ́tò ń sókè. Ah. kò tí <laughs> ì kọ́ṣẹ́ pé. ẹni tó <laughs> <laughs> gbà fún ọlọ́run ni o. ta lẹni náà. àní a padà gbà fún ọlọ́run ni. ló ń gbà kámú. alágídí. ok tó kó sí agbami ìjà lọ. ok a padà gbà fún ọlọ́run ni agídí rọ. <laughs> ẹ wọ ẹ pàdé àwọn ọkọ mi bó bá tún di lọ́la títí dìgbà míì tá fi pàdé èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè ó dàbọ̀. ọ̀ pàkàngá èdè <laughs> wọ́n ṣe jà mí lánàá ni. ẹ bùbá ṣe wù yín <laughs> wọ́n ṣe jà mí lánàá ni omi ọ̀fẹ́ náà dẹ̀ já pẹ̀lú pé sam sakinde ló sọ fún àwọn tó wá já mi. ṣé o máa sign out ẹ pa máìkì ẹ apágúnpọ̀ tẹ̀ wá wọlé wá lè dìde. ẹ já pàdé láago méjìlá lọ́sàn-án òní lórí ètò àǹfààní ọ̀tún pẹ̀lú ọmọ bàbá tíṣà títí dìgbà náà adéyínká adégbìtẹ̀ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà òní á sàn wá o. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine From the rock city of Nigeria, rock, city of Nigeria, this is Fresh 107.9. Extra Pro. This hotel on me. Extra Pro Pro. yẹ kọ́ mọ̀ pé àràgbé láyé ó ṣe kókó. sub zero ẹ̀ṣà brode aṣọ day by day lálẹ́ lálẹ́ mystery dey set o if e be say e never jẹ tomorrow go jẹ lo. má gbàgbé pọ̀ lọ́rùn o padà o ọ̀rọ̀ mi ní ìdìràpadà o ìràpadà o padà o ogun tó ti ṣẹ́ kó má padà o ìràpadà o padà o. ṣẹ́gun ayé káyé mi lè ṣẹ́tù mo fẹ́ kórin mi nítumọ̀ starting from the title kí n pẹ́ láyé kọ́ máa wá mi wá bí olúmọ̀rọ̀ kì í lè rí àṣẹ buhari mi máa replace good luck wọ́n fẹ́ kí n promise kí n fail àwọn monitoring spirit bbc òru ló máa ń gbá bọ́ọ̀lù mi ò sọ̀rọ̀ bákà mi ò sọ̀rọ̀ làlíkà ẹ̀ má sọ̀rọ̀ bákà take life jẹ́jẹ́ day by day don't overlook things pray and pray aláyé bàjẹ́ ni wọ́n wọ́n fẹ́ kó rọ́nà lọ wọ́n fẹ́ kó ní gọ́ta wọ́n fẹ́ kó mi ẹ̀ṣọ́ lọ spiritual journey ṣó lè gbé bọ́dì gbé bọ́dì ṣó lè dá fèsì ẹ̀ láì ní dádì ní dádì wetin you see for dreams ọmọ na reality ó ṣe mí ò gbà mí thanks for hospitality. ìràpadà padà ọ̀rọ̀ mi ní ìdìràpadà ìràpadà padà ogun tó ti ṣẹ́gun má padà ìràpadà padà. lọ̀rẹ́ aká lára ẹ̀fínú wọn ló máa lọ́lọ́ inú kan ló lè mú ẹ prosper if dem try test your faith make you tell God say owó tó ti lọ kó yá padà sub zero òun ah, àbòkó lọ kó yá padà too nice adigun bàbá sáyọ àdìkàbàsà tù bàbá extra pro dey aso on time on time. Santo. sọ́kùtù wọ̀wọ̀ fásulẹ̀ mákindé mc magic ó tún ti dé káàbọ̀ oníṣọ̀lá ìṣọ̀lá òkú ọmọ alábàánjù pẹpẹ lórí igi gbogbo òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun tuesday yóò máa pàdé fásulẹ̀ mákindé mc magic lórí ètò ó sọ́kùtù wọ̀wọ̀ níkànnì fresh fm one oh seven point nine lábẹ́òkúta nine to ten a.m. ẹ̀fẹ̀ àwàdà pẹ̀lú gbígbàlejò àwọn ọ̀tọ̀kùn lóòlù ó sọ́kùtù wọ̀wọ̀ fún ìpolówó ọjà ẹ pé zero eight one one seven six zero six one eight zero tàbí zero eight zero three five seven three zero three four six ó sọ kútú wọ̀wọ̀ ètò ni. ó kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. lọ́ọ́ ṣì tó ṣe ti bí ìwúfà. Fresh 107.9 FM. Lábẹ́ ó ṣe dáadáa gan-an. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọmọ ń bá yá ìjà Ṣàngó lónìí sáárá. Fresh FM jẹ́ ní kọ́ máa lómi. bẹ́ẹ̀ mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó.